الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالأروح الأخرى لا انقسام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء بما بفضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وهل العقدة من لساني يفقه قولي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 كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله إذ يريكهم الله في منامك قليلا أعوذ من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم yasere bawon fún omori ka eyika irekono uzonazi na bẹ́ẹ̀ni mi bá ihe yẹ wọn ka etinye nke na ebere kwe ke na aba akụ dị na etinye nrekwu m amaka zie nri tinye nrekwu ahụ domuri aka anyị na-ere n'ọka ya okwomuri na-eye abi kijozi ihe oge ọbi ni ịnị tinye nwa n'ụlọ ya then dokwomuri ba ya ka amiri kikabiri n'ime ya kikabiri ya n'ịba ka ahị dẹ́ni ni ẹjọ́ na ò rẹ̀ fẹ́ ọ̀fúrọ̀tì fúrọ̀rẹ̀ àkàkà lọ́tọ̀lọ́tọ̀kùnmí art wíyà ní jẹun ní ẹnu ń dọ́kà wọn ń dọ́kà wọn náà nù àmá òun mórí abẹ́rẹ́ yìí dọ́kọ̀ ọ̀jẹ̀rẹ̀ dọ́kẹ̀rẹ̀ ọ̀nà إذ يريكهم الله في منامك قليلا لو أنت مريد وما يتمعي إني جنو مري سوازو إنورا أو سكا جنازو إنورا قليلا كويري وكنيني وي Sọ́tí ọ̀tọ́ orí yìí, káwéré wá na oh, omori ne nanu sio sigo ntu ka no raka kadri ni nezi omemelewa ibiwe ya nene omemeya dose peter ya sabe ni dokai dokai ena sabe ama asasa na asa asa akoreko no dono no no na anyị na doso ainete domuri akanika ka arakahum kathiran lafashiltum ọ̀nà ọmọdé ọ̀nà ọ̀nà mi súnwájú ìrọ̀rọ̀ kẹ̀mẹ̀mẹ̀ ọ̀rọ̀ akẹ́mẹ̀mẹ̀ ọ̀rọ̀ báyìí kọ́wá sí pétarẹ́ ìwàn lọ́fà sí tún ẹ̀wọ̀n náà nílé mọ́ntú òmòrí ó yà á ní kòmí nínú ó yà á ní kòmí nínú. ولا تنازعتم في الأمر ore ya ni sina iri na ọmọ ya ni lafashin lafashintum na fil filam dore ya na se du ezi ne nwo vọ nini do a na ana nya hankata ni walakin allah allah sallam ama omori ọha oni omori ọmọ ha oni ni hu ma e ko mi ọmọ ọ ni ni dɔw a bɛ ka ba bɛ hɛrɛ. إنه عليم بذات الصدور فذكر أمريما عليم بذات الصدور ọmọ yẹ riri isẹ́yìn náà dáàkù wáyé ka yòòrò bẹ́ẹ̀ ọwọ́ fama nyá yá o ló wà báyé ká máa ń yiri olúro òmùrí ọ̀yẹ́. wàá yẹ lórí kọ́ náà tó ti ayé. قومكم قل إذ التقيتم في أعينكم قليلا إني بابسون أمري وما سيزون تمري نورا كمني لسي بيتا يكو مريني إذا ما نايان دو مري برما كاي وانكاي وإذ يريكموهم إذ التقيتم في أعينكم قليلا أمري كلا كما ينمي ijo na omori mewa kawiriwa ijo kenene do na omori mewa kawiriwa kenene eweyi oya no na na ine ike do so ni e so na kubu no wa ana ba jere ko do bi ike do omori me kai okwo omori eri e ga ime no na kenene eweyi bẹ́ẹ̀ kàbọ́ ń tó mere ọ̀mẹ́rẹ́ èrè ọ̀sọ́nkúbẹ̀ ìgèdè bóòrò ẹ̀ lọ́sọ̀ mẹ́rẹ́ ni ẹ̀mẹ̀yìn mẹ́rẹ́ kọ́ kẹ́nẹ́n lọ́sọ̀ tó mọ́rí mi nẹ́tìrì kí àsábẹ́yìn àhọ̀sáàsì ká ọ̀yọ̀ òwe nẹ́rọ kẹ́nẹ́n kẹ́kìrì ẹ̀nẹ́n ọsùnmọ̀ nkẹ́ ẹ̀tara e, e ẹ̀wọ̀ ẹ̀yẹ ni ẹ̀nà ẹ̀bẹ̀ tara ẹ̀wọ̀ dẹ̀ ẹ̀bẹ̀ kyẹ́ iná ọ̀sùnmọ̀ nnẹ́kẹ́ kyẹ́ yóò rẹ̀ ọ́ ẹ̀nà ẹ̀bẹ̀ tara ẹ̀wọ̀ dẹ̀ ẹ̀bẹ̀ kyẹ́ lọ́sọ̀kọ́sùnmọ̀ nkẹ́ kyẹ́ yóò nà èrè wa lọ́sọ̀kọ́sùnmọ̀ nkẹ́ ẹ̀tara e ẹ̀wọ̀ nà èrè wa seven ọ̀sàkẹ́ seventy ọ̀sàkẹ́ one hundred iná ẹ̀mí nà èrè wa ọ̀nà ọ̀gbọ́n náà mo nà nkà wọ́n ibi yìí rí kùmù hù ibi ìtàkà ìtọ́mù fi ayunikum qalila tama yin ni dono muri me ni kawere wa ni juba gani ni doni me woni ni kawere wa ni imi ya oni ni keni me da we do muri re me kai enere re oni ni ke oni do re we do muri re me ke me re oni ke oni re we lọ́tọ̀ tó mọ̀ ní yìí ìrẹsì lẹ́ẹ̀dà òkú ọmọ ní èwè yìí ní èrè wà lọ́la kí èwè yìí ní èrè wà kí èwè yìí húnẹ́ mẹ̀mẹ̀mẹ̀ yìí lọ́kọ̀ ní òkú ọmọ ọmọ yìí lè fẹ́ gáàsì yẹn náà rẹ ẹjọ́ kẹrò lẹ́wọ́ ẹ̀rọ one thousand àwọn ọmọ ọmọ ní ìlẹ̀wọ́ dɔm mɛkuo mu ni ni keere wa kɛni ne ewe yi yanni asa omori kaye wɔyi kɔ lilu kum ibi taraw na ka ra'aya ayi omori kiti weere wa ni ni kɛni ne ibi taraw na hom kɔni ra'aya ayi weere wa kɛni ne ewe yi ini gore yi kɛ n'ɔbɔ ama ini izayizira ɛnɛ ewe yi kasi bi ne Ehe dɔw mori ba mɛni kɛkɛ diɛna ma nɔrɔ ɔno ko mori yɛ e n'ere ke wei ɛnɛɛrɛ e ko mori ke n'ere wei ìrɛ̀rẹ̀ ko mori yɛ e n'ere wei amata mori mɛ ke ere ke wei hu ne nene wei ne tiri ka ye abu jahal dɔka ìjọ́rẹ̀ ìjọ́rẹ̀ ko mori mi dɔka o akilas jazuru nkɛ na do ìrànkúmi kò nyɛ na nyɛ ń wúri kò nyɛ kutire wa wa wa wa sowa ne wa shobu sowa ne ka nebere ɔsɔne bi fifty da ɛkita ɛrɛ kuma eyi ma kɛn sinatsi o tó mo ri kuma eyi ma kɛn ɔsɔne ha دومري بنا ماني يرونهم مثليهم رأي العين والله يؤيد بنصره من يشاء دومري بنا ماني جاهل يقولوا كومري سنة لكوهي دابو جاهل يقولوا دولة تفرنا كاي ìrànkúmọ́ nyẹ́rẹ̀ nẹ́ni nyẹ́ ọ̀hún rẹ́kẹ́ náà ni àkútúrẹ́ wa ká àbáwọ́ ká sí wa lọ́mọdé bàmá mẹ́kẹ́ kúkú rẹ́ wa ká yẹ ẹ̀ẹ́dọ́bù lẹ́yìn ni dèrè ní mẹ́kọ́ iṣẹ́ ìdí púpọ̀ ẹ̀rẹ́ ni òkú ọ̀pọ̀ nínú ìwé ẹ̀rù wúwo ní òkú ẹ̀rá àdẹ́ni wọ́n ń tọrọ ẹ̀ṣẹ́ tí ó rẹ̀ ọ́ lẹ́kùnkùn ẹ̀rọ kú ọ̀pọ̀ níkà yẹ ẹ̀ṣẹ́ tí ó rẹ̀ òhú ẹ̀ nìyí mọ́tò tó mú rí yìí. Ìyàwó yẹ wá ọ̀ sɛnɛnɛ naani o bi sɛbɛ kɛ liyakidi allahu o bi dɔn na omori ɔsɔ sɛ amura kaana na fɔɔra. ilé ne kaka ɔbɛ dɔn bɛ fɛ dɔn na omori ɔmɔ sɔ sɛ bɔn bi mɛ ilé ne oríṣìí ẹwọ wọn náà báyìí oríṣìí ẹwọ wọn ìrọsọ ọ̀nà náà ilé àbámà náà tí a yìí ìdómòrò nípa ìkíyà alẹ́sọ̀láhù lé àkàmìlà àkìlì òmòrí àwọn ọmọ ní tí ní àbọ́kàlẹ̀ ní pìtì àwọn ọmọ pìtì imi hano avomera ihe ya na dowe na ajini mwetumu nili mengure ya mao zehe إذا لقيتم فئة فاثبتوا واذكروا الله كثيرا لعلكم تفلحون إذا لقيتم فئة أن يرغب كافري أن وجر من دور وجر كنين فاثبتوا ركويه بتنيني asuzizi nini asọgbanye nini واذكروا الله كثيرا واذكروا الله كثيرا لو ما يتما يوم ريرونني لأنكم تفلحون ومن سبع أبواري ضعفاهم ذكر الله عيمة لا ما يتما يوم ري إلي أن الإسلام سي دوبي مندوب إن أبو متروم هذا ọ̀rin náà bí ìbìrọ́ ní na èyí náà dọ́ọ̀mù sí yòókù òmùrí ní ẹ̀rẹ́ ha kẹ̀mí dìkì ọ̀nà ẹ̀yà mi dìkì ọ̀nà ọ̀dọ́ bí bí òdú rí kọ́lù ẹ̀yà mi dìkì ọ̀nà bẹ́ẹ̀ ṣá ikọ̀ tí bí dìkì ọ̀nà ẹ̀yà na bẹ́ẹ̀ rẹ̀ mọ́ ka à ń kọ́ náà ná gẹ́rẹ́ ọ̀nà gẹ́rẹ́ ń lẹ́kọ́ náà ọ̀nà ọmọdé ọ̀bọ̀rọ̀ ibi fíkìrì olóòrùn mẹ́à ẹ̀rẹ́ mi azẹ́ wa azẹ́ alhamdulillah ọmọ mẹ́kẹ́ mi fíkìrì la azẹ́ quran ó ní oṣù tí mi máa ka ó mẹ́ yìí ọ̀nà kúndú àkọ́ ọ̀zọ́ ọ̀fọ́rọ̀ àmọ́ iná ọ̀nà ọmọdé yìí ọ̀nà ṣe páì àmì ka ọmọrí ọ̀ká ìkàyè ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا أمري أنا بوينا أفرغ علينا صبرا نذكوكو ويشور نذكوكو ويشور كنبو سور هباي وثبت أقدامنا

owó wọn mú ilé sẹ́yìn sọ́ọ̀tù fàtí àyẹ̀mbà ọmọ yà ká ìrìn àjò ọ̀rọ̀ ọmọ òwúrí ìdínà sọ́rọ̀tọ̀ mustapha imáyé kò múrí òsì yẹ pẹ́tẹ́ ẹbí èyí ọ̀rọ̀gbó tí kò múrí òsì tó dògbòrò ọ̀dọ́lọ́rọ̀ àwọn ní islam òdògbòrò ọ̀bọ̀ náà àmà ìrùbí ìdínà sọ́rọ̀tọ̀ mustapha imáyé òdògbòrò náà ní bàzẹ̀ inú ọmọ wọ́n àti pé omori kò omori sí mi ẹ̀pẹ́pẹ́ iná mi ní wọ́n sọ́nà ìlú mọ́ ní mẹ́ẹ̀tẹ̀rẹ̀ asẹ́nìyàn bá hàn mọ́ bá asẹ́nì jòzè ní iná mi omori ẹ̀fà yìí wọ́n àti ọmọ náà wọ́n sọ́rọ̀ ورسوله أمري كبي أساسا أمري ورسوله ليرسى صنطان وإذا أمرنا أنتم ونجتني اتباع الكتاب والسنة يناجم وساس القرآن وفاس السنة أنتم صلى الله عليه وسلم أنا كاوك أمريكا أكو كنيركا أنا كاوك أنتم أمريكا ɛbɔ kɔ akɔnyɛrɛ ka ɔno nyɛ onyɛ option yi nan aka ka ɔka ɔdɔ no ne ka e aka ụka ɔmɔri ịka n'okwe ɔnso ɔmɔri ka ɛnyɛrɛ n'ayɛ ama ɛgye aka ɔkɔ ɔdɔ no ne ka ɔno nyɛ nso ta أقول صلى الله عليه وسلم أقايك سنة صحابين سنة الخلفاء الراشدين يا ساسا أوزي أنا نما دون رسول أنا بورو توزي أنا أشو دي روانا أنا دون رسول أنتو مريكا يا رسول سوزير بي هو بانا يناكي العلم قال الله قال رسوله قال الصحابة ليس خلف فيه oyiye ovikaka ka omorika ọrụn ntụ omorika ọra saabe ka ina saabe na di di nyọchọ alukulafa rọshidu di nyọchọ nigeria ọnọdụ abubakar umar uthman ali ọkẹlẹnẹn ẹẹkẹrẹ ẹnyọ jẹrẹ ka ẹnyẹ e hankata náà ẹnyẹ e hankata náà. aguko omori ọkàyẹ kàyẹ sá sọ n'omori ẹsẹ sọ ntọ omori dọntọ omori kàyẹ kàyẹ sá sí súnà ẹnẹgbẹ nàbà dọnìrẹ sọ ní kàkẹ èèvòrò trọsì anárẹgbà tó lè rọra ẹnẹgbẹ ẹnẹẹmí pọpọ pẹnẹ abubakar umar uthman ali abọlọnàwọ ọkọlẹ alẹ àmọ ọbẹ ọkà kọmọrí kàwé.

na tó tó mọ̀ níbi kẹ́ẹ̀bà bá ọmọ ní ìnà na ẹwọ̀n máa họ́ ọ̀hún ọmọ ọ̀bì ní ẹnẹ́tẹ́ bẹ́zí ẹ̀tẹ̀ ètò bẹ̀zí líre ìdẹ̀rú líre ìgbẹ̀zí dábàárẹ̀ irisí kí ẹ̀kẹ́ rẹ̀ dẹ́rẹ̀ yín yé dọ́bà irisí kí dẹ́rẹ̀ yàn ọ́ yẹ dọ́bà irisí kí ọmúlẹ̀ ọmọ ayé ẹ̀dọ́ sí iye yìí. آمين آمين وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين أمريكا أساسا دي أرسا أسانتون دي ما كاي سونين كاي أنا بكاسا القرآن أنا أيسي كريم وهم di ẹ̀rọ sọ àti súnmọ́ tó mọ̀ sọ́lọ́ sọ́lọ́ wọ́n láta náà zá o ọmọrí ọkà yìí wọn di asẹ́ nà sẹ́ bẹ́ yẹ mu fatafṣalu bí wọ́n nà zùnẹ́ wọn bọ́ nínú wọn kú di ọkà táwọn ní ọ̀rọ̀ gbọ́ngbọ́n náà ń

ولا تكونوا كالذين خرجوا من ديارهم بطرا ورئاء الناس عن سبيل الله والله بما يعملون أن ولا تكونوا كالذين خرجوا من ديارهم بطرا ورئاء الناس أمريكا سيعني

ولا تكونوا كالذين خرجوا من ديارهم بطرا أصنع يعني لي أنك ننا تههوني هنني بطرا البطر أبي ọ̀rọ̀ sókàtà ọ̀rẹ́ mọ́rù náà mú rí mẹ́yọ́ lọ́sí mú dìbí lọ́sẹ̀ mẹ́rin bátàrán aso ya nan ko madina wu ne ye ne bataran jozi re so katan ori jozi yo ile jozi re so katan ori jozi yo ile eno mori akaisa na abu jahal yo sebe no mori man ba ka ye pan abu sufyan anakwenyo hu abe dɔw ka ekwu omuri ọrụ ababara gịra m ee ebe adịnye n'ugwu n'ụlọ dọtụ na ụwa nyere anaghị dandam kozechi ọnụmakọna ka ịwa ka ebe adịnye uwe m nituo ki muhammad ọhaziri na ebe abara gịra dị dandam dọ na sọnwụ maka dọdị dị ọnụ ọdịrị ọnụ ọdịrị atịka. ama bi bint abdulmutalib dɔmi rɔrɔ la sɛ wɔmɔra ɔrɔra ka ye ɔmɔ rɔrɔ ma turu ma n taba ŋa te ma ka inura na di ma da peperepe ka dɔba ma yɛrɛ tura so kaa ba dɔn nɔn paya. àwọn ẹlòmíràn kó ọkùnfẹ́ ẹ̀fọ́ ọ̀wọ̀gbọ́ ọ̀nà inú pọ̀ ọ̀tán lọ́sẹ̀rẹ̀ tó nyẹrẹ tó nyere ọkẹ́ sára ọ̀rọ̀ wọn yára àmọ́ ọ̀bùn ó lè nè ìjọ náà sọ ẹ̀kẹ́dẹ́rẹ́ tọ́nà ló sẹ̀rẹ̀ gbùrùgbù sẹ̀rẹ̀ gbùrùgbù ló tó ló bí iná kó díó díó dé a máa ha wọn àdára tí iná kọ lóhun lè yẹ mú lọ́hìn al-abbas ọ̀nkù ló ń tó mú ní lọ́hìn ọ̀dọ́ kàáyọ̀ a ti tọ́nà ọmọ mẹ́rin ọmọ mẹ́rin bí ọ̀n tó ń tó mú yìí aboki akita bobi abdulmutali abdulmutali baba banyi ontu omori abdulmutali ọmi abdullahi anabo ontu omori abdulmutali bẹni ọrẹ mi ati kọnọ naani dọhi alabas dọ maami kaayọ joshua kaayọ alabas dọ kaayọ alabas kẹ ari maami si tẹ yẹ wa dọ alabas ọrẹ kaayọ kafo koko kaayọ bẹnbẹnyi ama labas ọba mama ka ayọ tọ nọ nọ mìrìrì nwẹwọ ka ama mi nyere ama mi nyere ọ bọta ayọ ka ọmọ ka ayọ ọrọ site o bọta ma ọrọ ka ayọ ọmọ sam bọta ka site m àwọn ọmọ ka ayọ ọrọ ka site asite do gbẹdọ. because bí mata ló tu àwọn ọrọ ẹ kẹ́ ń wọlé ẹ sọ́sọ́ nìyẹn nwere nsụsọ nwụọ abuja levine ka abịa kụọ nyara dori alabas ka a na-ejesi karị ka aba dabuja lesi alabas ndọka arị na abas arị wa ara ejesi karị ka abata ebe kọ na-esikọ na rewu ọsọtọ ntọ mọrọ iwu ẹni bìbí ejesi karị ka aba inú mujahiliya ni àmì ìpọ́nkú ntọ mọrọ iwu rẹ

ọlọ́rẹ́ pẹ̀lú káàmì ọlọ́mọ ni rẹ́ra kọ́mọ kàkàtì kọ́kọ́ náà má ni rọra de ẹni díẹ̀ díẹ̀ kura ìrètò náà ní tí òun ní ìyá mi mẹ́rin bọ́kà afọ bẹ́ ka yẹ ìmọ̀ akẹ́ni kú yẹ ẹ̀ta ìdí ọmọ mẹ́rin bẹ́ẹ̀ ọ̀nyẹ́ náà ọlọ́rọ̀ àdébàdàn nábì yìí. amaziri kekwe ẹtọ n'ọka m ọ para hu iri ọnụ n'ọrịba mme ẹrịba iri mmiri ẹrọ nọ ọrịba bẹhẹ ẹni bá akọ abanlábáwá ahụ piti dẹnẹ ká dẹnẹ n'ọka yẹ abara ọni ni ẹnyẹ ọmọ ewu ni tìrù kérékéré ina bẹ ina bi ina ni ni though not discreet and diplomatically bẹ́ẹ̀ ká máa fún ìrọ́ka ìrẹ́nà ẹ̀ka ló ń lọ́nà àwọn ẹ̀kọ́ ọ̀wọ́ àwọn ẹ̀rọ tó kọ̀ ń dáná ọmọ pàrọ̀rú dẹ́yẹ mẹ́ẹ̀bá nù mọ̀tọ́lì dínì tu al-abbas nka abuja ali ọ̀ka oh, kẹ́nẹ́kẹ́nẹ́ ọ̀nà ọ̀rọ̀ ẹ̀nìní àbárẹ̀ ẹ̀nìní ọ̀nà ọ̀rọ̀ ọ̀nà ọ̀nà àbárẹ̀ ẹ̀nìní

ọ̀nà rí àbá agẹ́ hànú ó bọ̀ nínú lásì ọkùnjẹ́ ìkọ̀dú ní ètò ọ̀nyí ní tẹ̀tẹ̀ ìsọ́nsọ́ náà ṣe kéré wáyé kó lè àbújá àgbọ̀nà ọmọ kàtẹ́ màbẹ́ màáyé lọ́tún tó mọ̀ nínú ọ̀nà rí àbá agẹ́ máa tó máa mẹ́ka ọmọ ẹ̀kú ọmọ lè nù lọ́ọ̀bà dẹ́ ọmọ rẹ̀

lónìí tí dọ́ńbọ̀ mi bá kọ́ àwọn ọgọ́ ọgọ́ mi iná lọ́nà ọkọ̀ gùn ìjẹ́ máa kọ́ wá àbò léèrè ètènyẹun bí àbúsùfíà ní túyẹ ọkà ẹ̀kọ́kọ́ bá rẹ̀ máa kò múrí ọ̀rọ̀ àhọ́nù awara imi nyuwa na anyana kove na sina na Slati onto muri ya zarema ake a ni babu ete babu en ake ni nizo en en en en ngozo den den wora kumiri den ni hweche na bẹ́ẹ̀ ni mẹ̀rẹ́ tẹ́ ẹ́ bẹ́ẹ̀ ni sísọ bámúnáwá káyé ẹni bá má ti tóra o obi dé èyí ìyá wọn yẹn ní. Sọlọ́tì ọ̀tọ́ mọ̀rí ni. Dọ́ọ̀ bọ́ sọ́dọ̀ sọ èyí. Lẹ́nu náà náà. Ọ̀yin náà náà náà. anyatami amatu nagerio baaka yoka ewa bu jahal da abu haka ne ne hɔ o weesi ɔna wɛrɛ ma kɔ evi rɛ kó va rɛ rɛ rɛ ti ni rɛ kɔnɔ evi rɛ kɔnɔ kɔ ana abɔ yɛ o ɔkɔ ɔhyɛ ahorow nam ka ama so bi kɔ omori ɛna ebedi ikurɛ kɔ nti muhammad na eyo kɔ omori na ebedi ikurɛ kɔ.

ابو jọ́lọ ma madura ọkà lahọ́mà ẹwọ́ mọ́rí àwọn aláàbàlá ọdún إذا أنا نبع محمد صلى الله عليه اللهم إنك إن تهلك هذه الإصابة لن تعبد لن تعبد في الأرض أبدا أو كما قال ewo mori wee kwu iragwọ na na-ete iragwọ ha nọ n'ọnụ ọnụ n'ukwubo ziri ekwe ha wee kwu ete na adị na eze ma ọbara heke were site ịsa wo eze ma ọbara heke were site ịsa donto mori ọnụ ekwa dịpa emori kato ọkatịta ọkpawa afọ sani na adị. sọlọ lọ wa alaihi wasallam àwọn abuja alimẹ̀kúrẹ́ sọ kata wọn bá wọn lulẹ̀ fún ọ̀nà omori àka yìí kó omori nìka yìí wọlé àtẹkùnú wàá bá nulẹ̀ fún ní jẹ́wọ́ ọ̀bẹ̀ wọlé wọ́n omori yìí ni wọlé àtẹkùnú kàlẹ́dí iná xaraju mi dìyẹ̀rí him bá faran wọlé anas. àndìdàdì rẹ̀ rẹ̀ máa yí fún lulẹ̀ fún náà ọ̀jẹ̀ hún yẹn lẹ́nu kó sọ àfẹ́ àbọ̀ máa jẹ́ ẹ̀ kú ìwádìí àyẹ̀fẹ́ ìwà bí èyí hìjẹ́ nínú ilé rẹ̀ ilé ẹ̀hẹ̀ náà rẹ̀ ẹ̀hẹ̀ náà rẹ̀ kẹ̀ ẹ̀má wọ́n kẹ̀ nẹ̀rẹ̀ nẹ̀rẹ̀ rẹ̀ nẹ̀ yòzó káwẹ́ nẹ̀ lomori ọ̀nà kayọ̀ kó mori nìkẹ́ wọlé fẹ́ kúnnù kẹlẹ́dínà kọ́rọ̀jú mi diyarihim bataran wari a annas asoma ya nini an hù ní eyé nini jòzí rẹ sọ kátó rí jòzí bí ọmọrí ọ̀ẹ́rẹ̀ inú kátó rẹ wọ́n nínú ọmọrí mẹ́wàá wari a annas òní jòzí rẹ màgámi

وإذا ينهم الشيطان أعمالهم muri ize na nkore mo eta mai idi za gel lahum shaytanu amalahum ini jana shaytani don mo bi kafirini ni amalahum uqarubani ni وقال لا غالب لكم اليوم من الناس وإني جار لكم وقال لا غالب لكم اليوم من الناس بكاي كافرين نكاي أمير نجوه نتاي ماجن enyere na ehu nnete ịna-adị we inni jaron lakum ọnị ọnụ ọjọ ihu nini ọịda onini to ma jẹ ihu nini na ọịda onini to ọrọ ije ipe onini iri ọnụ mmemme dị ere ewu slọtụ ntọ mụrụ imi ìjìnlẹ̀ àgbẹ̀yẹ̀ rọ̀ lọ inozi anaghị ama anaghị akwụrụkwụ n'okpọtụ kẹ̀kẹ́ tọ́nà ọmọ ní kùzí rẹ̀ kọ́nà ọmọ àbáǹkẹ̀ méjì ní ọ̀nà ọ̀rẹ́ kúkú rẹ̀ mọ̀ rẹ̀ bí ayẹ kẹrẹ kó bá bẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ kó wíyọ ọ̀rọ̀ àjẹ̀nọ́nà kúkú rẹ̀ mọ̀ rẹ̀ dẹ́và rafinette àtẹ̀rázà dẹ́ ìkẹpà náà hí bá ní mọ́dlẹ̀kì ìpọnà ẹ̀ṣọ́ tẹ̀wọ̀n ẹ̀ṣọ́ tẹ̀rẹ̀ mìíràn dẹ̀nẹ̀rẹ̀ yìí fún àjẹ́lì mú bẹ́ṣe ìdáná rẹ̀ yìí náà tẹ̀rọ bà déèkì àtẹ̀rí sọ̀rọ̀ àkọ́ anábòsí malik ọ̀yẹ̀ iná ni báwọn bá dà bíkẹ́ yìí ní ìrẹ́ kì sọ̀rọ̀ àkọ́ yìí ẹ̀yẹ kò sí ìdáná tó bẹ́ẹ̀ yẹ kì bá ní mudlẹ̀ bànú ɛne kepa e, na imodlig ɛne hete ha no ɛyɛ kahyɛ ita na ɛgbɛtaa mɔtonto mu ni shaitan akaa wani kai la ghaliba lakum al yawma min an nas ezezu hu nete na ji si baba bam aka baba no no ne kai wa ba to ne na ji wà ìní jẹ́rùn lẹ́kùn kọ́ ọmọ àjẹ́ ìwó nílé dọ́ọ̀nà tó ìrẹ́kọ́nà iná àbírẹ́kọ́nà ìmàláìkà ní tí ẹtẹ́ ìrẹ́kọ́ bá ti rí kẹ́nẹ́ ìmàláìkà ní ìran ní kúrẹ́kùn àǹkọ́nà yẹ̀ ní mẹ́ka àbálẹ́lẹ́ ní tí ẹtẹ́ ìran ẹ̀mí àkúrẹ́kùn bí tí ẹtẹ́ jùlọ iṣẹ́ yìí ama nyere ko bata en be kura ko bi malaika jibril ci heten di min kai do li ci heten en ay wono de ci heten malaika ne kukule ma en na ci ho da he jibril ko malaika na ci ci ho da he ma min kai onara ko e ci ci ho ma do ga take position láti otu omume mú ní lẹ́yìn lọ́wọ́ wà jẹ́ rí pín díẹ̀ pẹ́ nílé ìhù dáàká ikẹ́ ìbírí nìkẹ́ mina nas kèyí ìhù ní nẹ́tẹ́ iná àjẹ́ wọ́n ń ní ìjẹ́ ọmọ ọ̀jẹ́ yìí ní ní òyìnbọn olówó domori dɔba kaani ka ye. Falama tara ati lafi ataani omori huri o ìjà huri yẹn la ilaha illallah. naka sɔ ala akabɛ dɛsɛ itaani dɔsi وقال إني بريء منكم إني أرى ما ترون إني أخاف الله والله شديد العقاب أجيك أنا مجال دوما نسير أنا مكة إجابة من يقولي يا مو دي ملاكة دي بيبي فيها كرة شيطان ọmọ ẹsẹ ẹsọ ká ṣètàn náà bẹ ṣètàn náà máa bá mi yẹn àwọn ní kẹbìrì dọ̀nà rẹ àkàrẹ ìjọ ní kìnnà láti fi bí ìlú àwọn àmì lọ́tù wọn pùù lọ́sílẹ̀ ní ẹgbẹ́ òjò èzè tì mí kẹbìrì dọ̀nà rẹ ìjà àkàrẹ ẹ̀ máa bá àwọn dọ́kà ẹ̀ sọ̀rọ̀ àkà ọmọ àzẹ ẹ̀bù kàkà wà jẹ́ àyíká wà àbọ̀ ẹ̀kú àbọ̀ yọ̀ ọmọ àzọ. Dice kama kaka inni bariu minkum. Ako kunyoba merenere yangu. Meri meri tunu ere. Inni ara ma la tara. Meri tunu ere ni. Ere kiyo no ya mbeta shetan na ere kiyo no ya mbeta. Ngora ya mbeta. طلبتوا انتوا مريني اني ارى ما لا ترون مي رسل اني اخاف الله اجيت ما ركني يمو مري جرا الى فكمو مري يا لا اله الا الله والله شديد العقاب عمر انا شديد العقاب oya na ɔkatɛn ɛwi ɛwi ɔno la ɔno dɔtɛn ɔwi muri ɛna ɔso ya ne kɛmɛ kɔɔze yi ɔso ya ne kɛmɛ kɔɔze yi tɛ ha tɛ tu ɔsoya nkana kɔɔ de yi pɔɔre bi aŋunuku tae ɔsoya nkana kɔɔ de yi yɛ aŋunuku tae ɔsoya nkana kɔɔ de yi yɛ akɔɛsɛ aŋunuku tae ɔsoya nkana kɔɔ de yi pɔɔre dɔ ɔsɛ tina jɛnna ami ami abaka kara bana atina dunuya hasanatan wafil akirati hasanatan wakina عذاب النار آمين إذ يقول المنافقون والذين في قلوبهم مرض ومن يتوكل على الله فإن الله إذ يقول المنافقون والذين في قلوبهم في قلوبهم مرض غر هؤلاء دينهم ومن يتوكل على الله فإن الله عزيز حكيم أمري لوالك سماينني أمري أيه كومري نيجونا أتكومري نهينو مهنا جن أبي أبي نيرايكاي أيه نهينو مهنا جن يا جاء أنك نعمة جاي نهما أقوم بأمر أمري تيتاي وينهما ọmọ ọmọdé bẹ̀rẹ̀ lè ti tó ẹ̀fẹ́ ẹ̀ẹ́dì kò mọ́ náà fẹ́ mẹ́ ètò ẹ̀fẹ́ bẹ́ẹ̀ kú tó ẹ̀fẹ́ náà màmá bọ̀ ẹ̀ bà bọ̀ ọmọdé kẹdọ̀ ọ̀tọ́mà yìí ni ibi ẹ̀kọ́ lùmù náà fi kú nà wọ́n lè dín fi kùlù bí i mọ́rọ̀dún gọ́rọ̀ ha ulẹ̀ dìnnú lọ́ọ̀tọ́mà yìí ni ọgbọ́n wọn ọmọdé ọ̀nà ọmọdé títí ẹ̀fẹ́ yìí wọn ibi jẹ́ ní mùnáfìkì nìyí afɛnbɛnni kata ɔyɛ komi ɛ ɔyɛ komi n'ayɛ ne mu ɛnɛnɛ kata ayɛ ne n'ɔlaafia dɔnɔ yɛ ne ba ka ne ka anyɛ nnɛnɛ aka yɛ bimu n'afiki n'anyɛ nnɛnɛ aka ɛ sɛsɛ di islam islam ɔyɛ kata ntoa ayi ɛnana ɛnana sɛ di islam ɔdi islam ɔyɛ kata ntoa ayi ɛnɛ omori ka wɔn na bi na fi kulu him. mọ́ọ̀ àfẹnilẹ̀ àpá ọ̀rí kùnmi ọ̀rẹ́ wọn bè é náyẹ nìyí ayé nà ọ́láfíà ẹ̀nẹ́rẹ́ àmàtà kàbí ṣahada tẹ́yì àmàdé ìhì mẹ́kà ẹ̀ẹ́rẹ́ àti kálímà àmà ìhì mẹ́kà dẹ̀dẹ̀ kọ́lá àti kálímà dẹ̀dẹ̀ bá nyẹ́ nàbí na òbóró ọmọdé kìíní jẹ́ ẹ̀ ya ɛnɛ ɛnɛ ne sɛ de kalima de sisa yɛ kɛ ne fɛ ɛyɛ sɛ kika yi ko zu to ne lɛ wuli ɔbɛ awo kɛ nsɛn ne zɔmɛ ɔnyɛ bɔ n'ɔmɔ ɛnɛ bɛ bi munafiki anaba bo yɛrɛ ko ulama osiri mɛ gayi ɛkɛ munafiki ne nan ɛyɛ de kabi bo yɛrɛ ko de yɛrɛ yi kɛ bo yɛrɛ ko. kẹfẹ yìí bẹ èyí èyí ẹ mẹyẹ dẹmọ akanika ìjàmbá gẹ dẹmẹ ná ẹnana ẹ ní kùmìán déèrè orúurọ káfírí ni déèrè uwéyì oyìwé olókùnrin yìí wéyì dẹmọ ha wò láyé di ka ọ àyíká dẹni na-ebi ni ọ yẹ

kawakazi mmezi ni wao kawe ina bakye kwenen ina bakyenen ene hedari e eh, abagara bana mwemezo ina ariwe kaduna kanika umante zakene okwo muri enenyen anyi ni eh, asharawi ni takanda na nyona tere daka na oki umante tayon e eh, ryo na kanika kabiri ni umante no na nne na. ikú mọ́ntẹ̀n ní ọ̀nẹ́ṣẹ́ tí ó rẹ̀ bá ẹnà náà sí bàkúrẹ́ fún òkú ọmọ yìí wọn mọ́ntẹ̀ kàkẹ́ àti ṣàrá wọn dọ̀kà ìrànkúmi ẹnukọ̀ òmùrí ẹni tóra rẹ̀ àdìmẹ́tẹ́rẹ́ kàtí ìrànkúmi káàtì kẹ́nẹ́ na dé ka yà tóra ẹ̀fẹ̀mfẹ̀ wọn. èsì kọ́ọ̀kù láti ojú ọmọ rí mi wà kàrẹ rúrò káàkiri nípa náà yẹn rúrò wà kàrẹ yẹn rẹ kó káàkiri nípa náà yẹn rẹ kó bí ti yẹn wọ́n tẹ̀ amamẹ́tì múná sì kẹ́mẹ́ ọ̀rọ̀ mẹ́ ọ̀rọ̀ èyí tẹ̀ ti fa ومن يتوكل على الله فإن الله عزيز حكيم ومن يتوكل على الله أمري كورونا شاكرني أنا أجيبني lóye kò ní omori ọ̀họ́ ọmọ bísàbísàbí ni wọ́n ma ń yẹ́ tẹ̀wọ̀ kẹlẹ̀ alàláàyè fẹ́yìn náà lọ́ọ̀ àzízùn àkìyí fẹ̀yìn allah azizun hakim ọ̀nà ọmọrí ọmọbọnú katan lọ́wọ́n rọ́bàyìn tún katanà hakim ọ̀nà ọmọrí oyè na ẹ̀zára ẹ̀yẹ́dẹ́ dìre owó sí ẹ̀rọ onímẹ̀ èrè rẹ̀ àbọ̀ lọ́tún tó mọ̀rí yìí pọ́ọ̀rọ̀dún tó mọ̀rí ṣe àtẹ́tẹ́ pọ́ọ̀rọ̀dún kò mi kò mi rúru ẹnu mọ ní ìdòǹdò kókó omori mi sùúrù hu ní ìdòǹdò kíkà gbèrè mi ẹnu mọ ní òkú omori mi sí nyẹ́nyí rẹ kúrò hu ní ká gbèrè mi kúwọ́ fún ìmán ẹnu ọ̀bọ sí kúrò kúrò dẹ́rẹ́ tẹ̀ láti ohun tó omori mi kúwọ́ fún ìmán ọ̀nìrí ọ̀nìrí àdínul mọ̀nàfọ̀mù ahɛkɛ n'enyi eto ɔnere ima na n'anyo kata ɔna ɛsɛ yɛtɛ ɔna ɛna ɛsɛ yɛtɛ vakaa mi di ere ɔmɔnɔ na ne yɛ nana onika onika bi ti nye tohu mi ahɛkɛ ɛyɛ asakɔɔbɔ kika fridge ono onye tohu ni afeke na ajene oyiwo in another words the kufri system is more organized than islam islam islam ni àwọn ọsọ mi rí amáyì sí yìí èrè amáyì iná àjẹmọ́ ke bama bama nyɔnu nye to ìtàn bọ́nà kàkà islam tó ń tó mú rí mi islam ẹ̀ náà ìmáà mẹ́rin náà jẹ́ ni bí màá mi yí náà ní gógógógó kẹ́nẹ̀ bí àgbẹ̀ gógógógó ẹ̀yìn tó ọ̀bàbẹ̀rẹ̀ mi ní èrè yìí tó e dáyé dáfùl ìmáà di ìmáà náà ẹ̀dá kò mí wéèrè yẹn náà ń bó rẹ̀ èyí lè kúkú yẹn tó èyí náà yẹn bá kó mi àwọn mẹ́rin ẹni yẹn tó ẹni ìmáà yẹn nínú kákàm. Àwọn ọ̀bọ̀ bẹ̀rù mẹ́rẹ̀ tẹ́lẹ̀ mi anagumi keyeje to inajin tontikai aroro imana yakumiyeje to uwa bẹyẹn ọka tọmọ ẹrọ mi bí màá nù títẹ ọyọ kọmọkọmọ on, pọtù ntọ́ mu nínú. àmì wàá dàwàgí kófù wàá dàwàgí kófù rẹ kófù rẹ náà nyé tó don't organize How can we see an organized Islam, islamic system in their ọka ẹnu lọ sá wọ́n yẹn wọ́n bí kófòrò rẹ̀ bò iná àjẹm see an organized islamic system there anything short of this I want it. lọ́tún tó mú rí mi imam dáàbò hijr imam malik ọkà yìí la yasluhu akhiru hadhihi al-umma illa bima salaha bihi awwala ọkọ̀ dìrẹ ní ìràgbó tó mú rí ọ̀nà náà ó lè tèyí àákàlẹ̀ ní sọ́ní pàpà sí tèyí àbọ̀ ọ̀nà ẹ̀yà

ka déere ẹ ramadan ramadan anamani mẹka ẹ mẹni rehi ramadan ọrẹ kóòzì Ihe kúkú mẹni yìí bàbá mi tẹsí ramadan na aka ká yàrá mi tẹsí ìwé and ẹ inú kò koran ọ̀nà ìdí tó na ọ na àtàyè ime ẹ̀họ́ pọ̀ anyị na yìí na ọ na àtàyè ime ìní ramadan nọ́nà ni ọ na dáhì òbàrẹ́ máa bẹ́ẹ̀ ni kàdú ẹ̀yọ́ ló mọ̀ ọ́nà ọwa àyìn ìrọ́nù rí hùn náà ìrọ́nù rí hùn náà ozu omori thirty percent thirty percent tan lúdẹ̀sí ẹ̀kọ́ tan wọ́n pass wèé ní ṣe ẹ̀tí thousand naira ọlọ́run so ọ na màkà wọn kàmí dèrò ọ̀nà na nyara iná nílẹ̀ bá kẹ́ ní àká ẹ̀yìn lótì iná nílẹ̀ bá mais kamara suma man kai kai devi aze aheka yo jieri yo ekosa ne ni bi aye sa heka kai ame ke hono muri kai ava me na hono no bonon wo muri kai bi side hono na ane e wo muri kai ave he agove he muri bana ibi ne ha bi dane ku muri owo no wo sire ye yi nọ na to no na ebi ni kura nke ya o ebi na nigeria nke no ya all over the world obi e so ambe ụwa wo ayi maka wa ayi makka ijenyi da zo ijenyi de roka ababa ya

ama mmea nkata ma mi ɛyɛ kó wɔn yi yɛ dɔ kahɛkae yɛ kɔsan dɛ ogyi ɛrɛ yi deɛ ɛyɛ sɛ wɔn agyɛ yi sɛ wɔn abɛka ɛrɛ yɛ kɛ no na gya ba yɛrɛ yi ɛrɛ yɛ hɛ ɛdɛ nyɛ awurawura afaasi sori ti ni arabic college adaaba engineer asọ́rọ̀lọ́rì mẹ́nẹ́mẹ́ asọ́rọ̀lọ́rì sọ̀vẹ́ accountant ẹni sọ mọ́rí kọ̀ọ̀lọ́ ọ̀rọ̀ máa wọ̀rọ̀ àbẹ́ẹ̀bẹ̀ ẹ̀bà fúnfún rí àwọ̀ àṣẹ̀bàrẹ́sá isọ́ mọ́rí kẹrẹ tó ọ̀ká ọba àbẹ̀ ọ̀nà àbẹ̀ èbù àfúnfún rí ọmọ níbi sábà bí kẹ́nẹ́ ọ̀yọ̀ ọ̀yọ̀ náà máa fún bọ́ sọ́mọ́rí kọ̀ọ̀nà bí doctor kọ́nà ọ̀bọ̀sọ́ nà ọ̀bọ̀sọ́ wọ́n wá bí ọ́rọ̀ àníṣó náà mú rí ọ̀nìkẹ́ríkẹ́ wọ́n aláwọ̀ ìsìtàkọ́ọ̀mù alátọ̀rẹ́ ẹ̀kọ́ lásìkò iná máa ń gbàgbà àníṣó àbá ìdáná èyí sì fẹ́ yìí ní kàmí kàmá bí jíní ẹ̀ mọ́bọ̀sọ́ mọ́bọ̀ káńtà àmúrẹ́ ẹ̀yọ́ òmùdíkàrẹ́ àníjẹ́ ẹ̀yọ́ náà kàrẹ́ ìdá ìwọ́n náà mọ́ náà wọ́n ya mẹ́ sídà ilẹ̀ ká ẹ̀ náà wọ́rọ̀ ẹ̀họ́ máa ìwà ìmà náà ni ẹ̀họ́ máa ìmà ìmà níbà ìmà náà ni ogbó náà yà rẹ́ṣọ́ ya ẹkùnyà ní tẹ́tọ́ àrùsùn alàbányé àìnà àjẹ́ anákayé náà nẹ́tẹ́ èrè wàhálà ɔnyɛkɛyɛ ɛyɛmɔ ɔno zia anya nkoko na tehu e na ɔnyɛkɛyɛ na agye sɔti ɔntɔ ɔbɔre yi ɔno fie ama na nkoko na fɛm so nyɛma na ara ama ɛwɔ fɔ na ebi ti ndɛrɛ ɛyɛ kaa ɛnyɛ so wɔ hɔ ɔnyi na ebi ti ma sɛ esi muri anava avaya ini muri anava avaya ini muri anava avaya ini ne ruwa kanezi abehe piti na ajim economic crisis in nigeria nyaayi ɛyɛ nigeria kɛ maa n'afa abehe akɔɔbi nɔ sɛbɛdi hɛbi hu sɛ kɛsɛ bá nu maa nɛ ya ankara kɛ ipi pɔnɔ na a yɛrɛ yɛ mo US dollar ah mama ni ke print dollar no fẹ́ẹ́ náà ní print on progodo kẹ́mẹ́ náà yẹ kẹ́ náírà wẹ́n ti yẹ mi print on progodo sẹ́bi yẹn ní oṣù kọ́sọ̀ náà sẹ́bi yẹn wà nìyà tọ́sí ká wàá ní yẹ kẹ́ hàn ọmọdé yẹn si yẹ mìíràn ká yẹ esi aka yẹ yẹ bàrà iye ama e yẹ yẹ bàrà yẹ ayẹ mi ah na ọmọdé yẹ agbósi. aka yi ba bi biriya na omori da wɔrɔ so be a na eye yezi mi zara na asopi ka ye ahada kala na no bizen deki hard currency of deki naira bizen ɔna fa na ma wɔyi yina abɔ ma bɔ ne mɛri sɛ ba yi jɛ kasi asi rɛ print na o bɛ se ye owó asi nye wahala. àmọ́ sọ́nà àṣọ́nà kéèwò náà bìí ṣe ọ̀sọ́nà àṣọ́nà kéèwò náà bó kú àkùnyà alákàkà bani israẹli ní ẹni introduce paper currency money àdìsọ̀jú rẹ̀ rà iná bí islam kúrò tẹ́ẹ̀tẹ́ islamic government tó own the paper currency ìjọba islam ẹni yẹ sẹ́lò silver gold on the silver yẹn paper hey, and sahel gold on the silver dinar on the dirham yahudi ni ẹkú paper currency yahudi ni ẹnna kọ ọrọ òmùrẹ báyà yìí paper currency náà yìí bá wọ ẹwọn tó rà sá dọkùnrin yẹn sì iná sí yẹ ẹ̀họ́ kọ́ mọ́ bẹ̀rẹ̀ mẹ́sẹ̀ ọ̀rínú gọ́ ẹ̀yìn múlẹ̀ ọ̀bẹ̀rẹ̀ ẹ̀yìn ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ilé ẹ̀rọ Ari bí ẹgbẹ́ ìwé ní tàṣírà yà kẹ́ẹ̀rẹ́ ka omúrí ó sì inú hɔ eniyan náà náà mo múlí oṣù yẹ ẹsẹ mi dpc ayà náà wọ omori oṣù mi sika yẹ ká yẹ anyi lẹ electric kadiri ayọ iv security challenges ni yẹ tán ayọ ọsọ omori omori ọba rẹ kàn sẹ bẹbi ẹrọsọ ahimẹ lẹ lẹyìn wọn bẹ kẹrọ kẹ ẹ e o wọn akọ wa ọ àwọn náà àwọn náà àmìlì yí ẹ̀ẹ́dẹ́dẹ́ ewu yọ ẹ̀yìn ọ̀rọ̀ ìrọ̀yà ọmọlẹ̀ lẹ́tù kádìríà tó mọ̀ yìí nìyí mìíràn kama súnmọ̀ náà kàkà ìtì káàfọ́ ní àkùrẹ́ kàkà ara anyi ìní dáwọ̀ ìní madalasi agasano yẹ́sìkẹ́ àkwẹ̀ta àjìn wàá yẹ kẹwàá ìsìkà mí ìtì káàfọ́ sílẹ̀ hàwọn àdírẹ́sì àwọn àtẹ̀tẹ̀ yìí

jọ̀dọ̀ náà ní èsìká yẹ́ lédèrè ẹ̀nọ́dà ọ̀rẹ̀ náà ẹni èsìká nèmí ìtì ká bí ẹ̀mí tọ́ náà yọ omori òsì iná ẹ̀ka náà tẹ̀tẹ̀tẹ̀rẹ̀ ìtì ká fi iná ni dọ́jú súnmọ́ tó mọ̀ sọ́lọ́lá lẹ́sọ́lá ọmọ tó mọ̀ ìsìnkú kọ́rọ́ náà ẹ̀dẹ́dẹ̀ iná ramadan àyà kọba ìjọ ni kai. kàyé ọ̀sẹ̀ bẹ̀ kó yẹ ọ́ dẹ̀ ramadan ọ̀sẹ̀ ọ̀nà anyị intention iti kaafọ nọ ma ekosuko ne many brothers aka kava animate a checkpoint ọba check point ye n'ogo eri ọbi boro ya ya bụ sọ mi venu for iti kaafọ sam sam for security reasons ọsọ na dọba imi gboro chain anaghị nkwa epen dọrọ the partial open mosque every every enclosure of yes orí skul ọ̀rẹ́ orí ọ̀rẹ́ ẹ́ àbáhì ọ̀bọ̀ ẹbányẹ wọ́nyẹ ń sí class ọ̀nyẹ dọ̀ wọn jẹ́ àyà ọ̀rẹ́ dọ̀dọ̀ rẹ́bà ní moscow ka ètè káàfì ní moscow wà náà slatu tó mú rí mi omúlé òsì yà báyìí ó bá bọ̀ ọ̀nà wà á kà wà mí ètè wà intention ọ̀nyẹ mi ètè káàfọ̀ náà sí ra ha wà tètè bóró ẹ̀ and awàjẹ́ nìyí

omuli oseyo emeni naye abo abanya ba amasiisimi nti bayo iniryonekere eyono e, anyike enye abakera naase bayo eyono nebiri ndeke kwete nibolo daawo ọbẹrẹ mọ náà omori ozi ẹ nẹnu họ. Eh, ime ina wan agbo hinta hinta da jijo na so ya ru aba ya ru ge bi ya genwu yi eh bi ya so tan mo koru no dere umuri na ba si ime ni ni meska na ya ne kai koru na ofi je sadakatun jari obo no ni fa sadaka na ka utu je ma na na ti be ama isi ki structure na otete afi ma fa ni e wana betini oyi man utohyɛ no ha na ɛnyerɛ so eh, ano wɔayare wɔayare eh, o omuri omuri anaba bi ya yɛ tɔ ɔmɔ ɔdari ɛbi ɛkuhyɛ dua ɛsɛ ɛtɛ ɛɛ akoko yi no di islam. lọ́sùn tó rí mú sọ́sù tó wà ẹ́ tẹ̀sbí ok ẹ̀rẹ́ ha ọ̀rẹ́ dẹ̀rẹ́ sípẹ̀rẹ̀ ẹ́ ojú ojú ẹ̀kí sún mi dí àmú. àtìmọ̀ ẹ̀yìn bàtà mà ọ́ anúbọ̀ bẹ́ẹ̀ ni wọ́n rẹ̀ nù. ẹ́ dáadáa ọ̀rọ̀ ọmọ ẹ̀ka sẹ́lẹ̀ṣẹ̀ ọ̀nà ما شاء الله اما يا ورا ما تقول انت واغنا اي اسلام كاكا الشهاد ان لا اله الا الله وحده لا شريك له واشهد واشهد ان محمدا عبد الله ورسوله وأن عيسى ابن مريم عبد الله ورسوله ukawa milioni kinyo inasana hoeke hebu muri onyara girigini ikonyara wabi onyahe warema warema nivyo kanaba muhammad ori yo muri abidore bon to muri dure mi len ko annabi isa anan bobon na jesus ori yo muri on rebi do re bon to muri an kan na bai mi ori yo muri bon to muri even ono man ara sotna ki islam even ono re man sport to muri ni anyi awura balagan that's it that's the kind that's you ma teresa ku reson anyi na na tetete a wa anyi na aka na kozi but na iska ma ye who are in school when they finish secondary school eri you no finish last two years last year so am ebore am so ka akwasa welding ẹ eh, ọ na ẹ nyara mi ní islam. Nes kama kaon ne imagine ka responsibility ai obine kiri mi nwije nen ono mori o ne nwa ka ona bi na heko non welfare ne civil meben ne baro zo boro da bara ofaye wen mu meska ya ye ka e responsibility apa obine sama de mana ko som ọmọ ìmọ̀ anìdẹ́ à ń omori òsì ó omori òsì múnú bá ìkàyè iṣẹ́ ẹ̀yà kúkúrú mẹ́ náà sí àṣírítà nàìyànyí ọgọ́rọ̀ ọgọ́rọ̀ náà kúkúrú dájú sì yé yẹrẹ kàyà àmẹ́ ẹ̀rì kẹ́nẹ́ náà èwùsí rẹ̀ skúl àmì kọ́sí mẹ́rẹ́ka inú jẹ́ náà rọ̀kọ́ yìí ní skúl ọ̀yẹ̀ náà ɛwɔ no akɔ kaa sɔnkɔ na ayɛ mi welding ama mɛ ka ama so i mean uma last year wɔ ɛnyi so wɔ ɛdana wɔara anyi wɔ ayɛ kaa wɛrizima akara on where is sáwọn ní máa kọsọ́ náà bìkà yìí ilé ẹ̀yìn yẹ́nyẹ́wó yẹ́nyẹ́wó náà táì náà màtúwọ́ tí ó tó mọ̀rí mi ilé ẹ̀yìn yẹ́nyẹ́wó náà táì náà bí iná húrí yóò bí ọmọrí ní kúìkì yá gbọ́n mọ̀rí ọba àhọ́ ìṣẹ́dí ìjẹ́ ní ìrẹ́tẹ̀ ọmọ nìzẹ́ ọmọ nìzẹ́ bẹ́rẹ̀ mọ̀ kálímà yà á ṣáà hùn rẹ̀ yánu dịrị ya na mabusin abikwa omudanyo mere na jose nyeni wero kemere unaobanyire koko bidi omuli tosono nani ojono nani iroisi omuli isi na mmeedo obalema mu skuul ano di ya ma abasuulio ya anya mme de ha dáhẹ̀ ká nínú ọ̀nà jẹ́ ẹ̀ tẹ̀lé ni kene kẹ́nẹ̀ ẹ̀wọ̀n ní dáwà mẹ́sìkẹ́ orí kan ní sí ìdí mi wọn nàbí amáyé bàbá islam inú bàbá bá ẹ̀wọ̀n náà amáyé rẹ̀ kọ̀ ni. àbáyọ̀ náà kọ́rọ̀ dá àwọn ọ̀nà bá ṣe tẹ̀ ìṣe àwọn bàtà àmọ́ ẹni rẹ̀ ẹ̀nìmí. mẹ́rin àkọ́kọ́ ní wàá kẹ́lẹ́ ni àbẹ́ màá bá islam rí ọ̀nà yàtọ̀ kẹ̀yẹ wa yesu ti kẹrẹ sẹni fún ẹni àìkú ni àmẹ yàgbọ yàgbọ ọnà àyìn kẹyẹ eré níbi rẹ yẹn mi sísun mẹdẹ mẹpa ka àbẹ̀yìn dùn ní tukẹ́ yẹ bó hóró náà wọ̀ kọ̀fọ́ tẹ̀sẹ̀ yẹn akọni bọ̀ ọ́ yẹn pa àyẹ̀wò àbáyọ̀ mi rè é tọ́ báwo wà lẹ́tẹ̀ èsì yàrá àmì ẹni rẹ̀ yẹn nìyẹn. ale ba atweke ya go abedi tinye wane tete omuri sey me ni ene dai ya ka ba owa be dai ni ye ni na oni ye ye ni na da owa be dai omuri o we ya ama na ma na owa be dai ya ni re koko اللهم ارنا عبد الله ما شاء الله omuri omere ha omuri omere ميرها omuri omere ha eje ka mes ka meire ato emesa maslati اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من اراد بالاسلام والمسلمين سوءا فصلت عليه سنفتقا كجبار السماوات والأرض يا من له كل العزة ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر اردد كيد من أراد أن يكيدنا عليه وحول مكر من أراد أن يمكر بنا عليه واصرف خذلان من أراد أن يخذلنا عليه واجعل سوء من أرادنا بالسوء آئدنا عليه ولا يهيق المكر السيء إلا بآله وكذلك أخذ ربك إذا أخذ الكرة وهي ظالمة إن أخذها لمن شديد اللهم ارحم فإنك بنا راحم ولا تعذبنا فأنت علينا قادر اللهم الطف بنا فيما جرت به المقادير إنك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبة وعند الموت شهادة وبعد الموت جنة وحريرة ونعيما وملكا كبيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار توفنا مسلمين مؤمنين بادتوا طول في صحة وعافية وقوة جسم وقدرة بدن وسلامة أعضاء وسعة رزق وزيادة علم وإيمان وذهاب هم وغم وذهاب مرض وسقم وذهاب داعي وظالم والحقنا بالصالحين يا فعالا لما يريد اللهم اجعل اخر كلامنا بقول لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم امين امين, آمين. آمين. آمين.